yóò pè mí sọ̀rọ̀. wọ́n yí kẹ́kẹ́ sọ̀fẹ́. pa á lẹ́ni tó jiyàn ọba fọ́ ó máa wo bàìbàì ni o kàkà kíkún lè pa mí màá ya kúrò nílé ẹ̀. ṣojú oúnjẹ ni. what do you mean ṣoúnjẹ ni ọjọ́ wo ló ṣe fọ́ last. wọ́n bọ́ sínú bathroom ọṣẹ wà ń bẹ omi wà bẹ satisfy yourself. èmi. yes. kémi ṣe sopi. ẹ kí n gbọ́ sọ̀rọ̀ òótọ́ ọkùnrin lára yín máa bá yín sọ ṣe mọ̀ pé ní problem torí ó ṣe inú mu kùtù ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu inú ẹ̀ ń dùn. Just want to know who this dog is. Mm. It's not every home that is hundred percent perfect. Gbogbo wọn daṣọ bó tí wọ́n ní. Tíyàwó ẹ bá ti lo oògùn fún ẹ tó ti bà ayé ìwọ jẹ́, ṣé oògùn yẹn mímí náà ni? Ìyàwó mi ni mo fẹ́ So ìwọ níyàwó kúnlé. Gbogbo àwọn ọ̀rẹ́ mi pátápátá kò sí kankan nu wọn tó lè gba one quarter tí àwọn mi fi máa ń lọ mi nílé. Ah. Kí ló sọ? afternoon, sir. Yeah, good afternoon, sir. Uh, yes, yes, yes, sir. Y yes, sir. Yes, yes, sir. Oh, oh, okay, sir. Okay, sir. Oh, yeah, yeah. T -t -t tomorrow. Yeah, tomorrow. We'll see you tomorrow. Thank you. Thank you, sir. why NS entertainment chairman òun lọ pè mí sí. irọ́ ni o. yes wọ́n ní pé. mi ṣáà ń wo òun ṣe yẹ́sà yẹ́sà yẹ́sà kí ló sọ. wọ́n ní pé àwọn wo wọ́n ní pé àwọn gbọ́ single wa I I won't won't like like it. it. Fuck this! àwọn láìkẹ́. àwọn láìkẹ́. fọ́tíṣì fọ́tíṣì rẹ̀ tọ́ni àìtọ́ni. yẹ́pẹ́ sọfẹ́ bàbá mẹ́kẹ́. Ah. wọ́n ní pé káwa ra wọn it's like he's ready to sign. Are you serious? Are you serious? Serious? Ee, jẹ́ ká máa lọ, jẹ́ ká máa lọ. Oh, kan, ọmọ Kilo kí check ṣẹlẹ̀? Jẹ́ kí n sáré pé kí n sáré pé ọ̀rẹ́ wa. Kí n sáré. Ṣogba ṣogba sórí ẹ̀ pé ṣá. Kí Ah, o over, o fẹ́ pè ta ni. Tí bá gún ẹkẹ́ ṣẹlẹ̀ nù, ẹnu àga Ah, you ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn bọ̀bọ̀ yìí. Ṣé ìwọ náà wà á ti jọjọ́ ìta tá ti ń lọ sókè tá ti ń lọ sókè tá ti ń lọ sí gbogbo ẹ̀ káàkiri pé kí life wa lè bẹ̀tà ẹ tí gbogbo ẹ̀ kàn já wa àtúwá jẹ̀dà rí lọ́kì ń sìn mo ti wá pè wá sí mo sọ pé mo fẹ́ máa pè èèyàn kan ṣé o mọ̀ wípé èèyàn máa ń lọ ọpọlọ ṣe nǹkan ni ẹ àtijọ́ ojú ìta ṣe ń ṣe kíní tó ń wá ìvọ èwo ló wà successful jù èwo ló wà farabalẹ̀ sórí nísìn bó ṣe pè wá yìí má jẹ́ ká pè sórí tá a bá pè tá a bá lọ débẹ̀ lọ́la tó má ti sọ pé àwọn òpè ẹ̀ kọ́ ó ti gẹ̀ kó máa fi kọ́ ọ̀hún ọ̀hún báyìí bá ilé pèmísà ọ̀hún kẹ̀ ń òpè ẹ̀ you don't understand nǹkan come and rí bẹ́ẹ̀ ńgbà mí you understand take her fi sílẹ̀ tá bá ti wà successful lórí everything tó ta ti sign hey. àwa pè you don't understand iye tó bá dẹ̀ necessary ni ṣé o mọ̀ wípé òun ló ń kọ orin ni òun ń kọ́ àwa là ń kọ́ síta táwọn èèyàn ń gbà wá làwọn èèyàn you don't understand àmọ́ ní títí ẹ̀ kò bá ẹran rárá àgbàgbé uh, kò dẹ̀ fẹ́ máa lọ máa bì gbà already ah, ká má ara wa ká má fi bàjẹ́ ni ah. sórí ìgbà tó ṣẹlẹ̀ yìí it's called for celebration oh. kí ló fẹ́ jẹ ṣé kí ló tẹ ẹ bá. I don't know. So o fẹ́ jẹ ẹ bá. kí ló ṣẹlẹ̀ gangan ah, ta ló ń pè é. àjàwé báwọn ọmọ tó máa ń tọrọ owó ṣì o tọrọ owó kún un ò dẹ̀ bí ìkọ́ṣẹ́ kẹ́kọ̀ọ́ tó mọ̀ pé yàn owó kó sì lọ́dọ̀ máa tọrọ tó bá yẹ wá wà á kò kàn mí jà rẹ̀ tí ẹ̀ bọ́ kínní bọ́ ṣẹlẹ̀ náà mo ti ń pè yí guys for the past three days ẹ bí kọ kí ló ṣẹlẹ̀. o lọ sọ́dọ̀ grandma ní village báyọ̀ wà ń kọ́. báyọ̀ báyọ̀ wà ní báyọ̀ ò sí ń lé even though mo ti ń pe nọ́mbà òun gan láti jẹ́ ta kò bí Báyọ̀ àti Kọ̀mí fi ń sá fún mi pẹ̀lú tí mo finú tó àwọn guys yẹn tó àṣẹ ọ̀rẹ́ abínibí náà máa ń dání pọ̀ o lè understand baby ṣó mọ̀ pé oògùn mi làwọn méjì ń jẹ ṣá. kọ́mọ̀nà lánàá oògùn ẹ̀kọ́ náà ń jẹ ṣóre oore tí ọlọ́run sọ pé o máa ṣe nínú ilé ayé àwọn méjèèjì òun ló ti ṣe impact tó máa make náà ló ti ṣe o lè para ẹ̀ náà you tried your best sórí èmi mọ̀ pé máa dùn ẹ́ because you are human o natural but at the same time mo fẹ́ kó fi ìjà fọ́lọ́run fi àwọn àtọ́ lọ́run lẹ̀ má bá wọn fa wàhálà rárá ni. Yétúndé mi ò ní pa ọ fún ẹ ó dùn mí gan I really tried for these guys you understand even though kini gan pẹ̀lú nǹkan to jẹ́ pé mo fi kúrò nílé popsi mi. tí mo lọ ń di èèyàn tó ń sun ilé kan like wọn ò understand i really feel like cheated and disappointed. can you imagine tó bá tiẹ̀ yẹ kí wọ́n sọ fún mi pé ah wọ́n sáàyè wọn ṣé ìwọ náà mọ̀ mi ṣé inú mi ò ní dùn sí ni. stop it ah, ọlámi fẹ́ kó máa go back and forth stop it bóyá àwọn ganan ti ń gba glory ẹ̀ tán ẹ̀ kò blow látọjọ́ ẹ̀ ṣáà mọ̀ ni àti pé come to think of it tó wáyé pé nǹkan táwọn bọ̀bọ̀ yìí ṣe ó pọ̀ jẹ́ lé lọ́nkọ́ ṣé nǹkan tá à ń sọ yìí làbá máa sọ. I need you to stay strong and move on I am solidly behind you so o ní láti máa ronú àwọn guys yẹn wọn ò tẹ̀ wọ́ọ̀ tẹ̀ don't what stress at all get over it please. Mm. ó ṣe gan mo fọwọ́ ó ti bọ̀ ó ṣe gan. need to just move on. Stop thinking about these guys. More water at home. ọkọ mi. Ah, mọ́mí mo wà ókè. ò wà ókè. àló wà ókè gbogbo nǹkan táwọn ọ̀rẹ́ ẹ ṣe fún ẹ gbogbo ẹ ni mo ti gbọ́. ṣé torí ìyẹn ló ṣe wá kárí bọ́nú báyìí. Oh, mọ́mí báyọ̀ àti kọ̀míṣẹ́ mi gidi gan-an ó dùn mí ó dẹ̀ dùn ẹlẹ́dàá mi mi ìdẹ̀rù bí mo lè dáríjì wọn láyé láyé. ẹ tó lè forgive èèyàn ṣé wọ́n jẹ́ bí ọlọ́run tó ń forgive ni àbí wọ́n mọyé irú ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣẹ̀ tọ́lọ́run dáríjì ẹ̀ tó gbé ẹ wà ní ibi tó wà lẹ́nu yìí wo wọ́n ṣe tí wọ́n ní wọn ò ṣètò ọlọ́run nǹkan tí wọ́n kọ́ máa ṣe ni pé wàá fáwọn sí kóòtù ọlọ́run fáwọn lọ́yọ̀ ọlọ́run ọba lọ́wọ́ kó dá sẹ̀ríà fún wọn ṣèbí wọ́n sọ pé ẹni tó bá ń ṣe rere bá dẹ̀ mọ̀ wá ká ò jẹ́ kó múra sí i ẹ̀sùn ò kì í gbé ọlọ́run ọba tó ń wò yẹn adákẹ́dájọ́ ni àdúrà tèmi ni pé kọ́lọ́n ṣàwọ̀ ẹ̀sùn tuntun kó dẹ̀ ṣe oore ìlọ́po ìlọ́po ìlọ́po tó máa ju ti tó máa nà èyí tí ọlọ́run ṣe fún wọn yẹn tó máa nà pa ní one million times tó máa nà pa fún wọn má sọ pé òní dáríjì mọ́ o. mọ́mi ẹ ṣe gan mo ti gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ sọ. So Um, báwo dẹ̀ níṣẹ́. ẹ à ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wo ọmọ yìí tún dé yẹn ó ń ṣàní kó máa bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kò fi mí sílẹ̀ nígbà kọ̀ọ̀kan ó tiẹ̀ jẹ́ kí n wà lára Yétúndé ọlọ́run á bá mi ọlọ́run á bá mi dá sọ̀rọ̀ ọmọ yẹn ọlọ́run á bá mi tọ́jú ẹ̀ dáadáa. ẹ wò mọ́mì Yétúndé ṣèyàn gan-an bó ṣe ń ṣe fún yín bẹ́ẹ̀ ló ń ṣe fún mi ọmọ ọlọ́mọ yẹn o kọ́lọ́n tètè gbàdúrà mi kí n lè sanjọ́ fún un ọlọ́run á gbà bẹ́ẹ̀ fún ẹ ọlọ́run á gbà ọlọ́run tiẹ̀ sì gbà bẹ́ẹ̀ fún ẹ ọlọ́run á ṣàánú wa pẹ̀lẹ́ ọgbẹ́ kínní yẹn kúrò lára o ní composition kankan tó fẹ́ bọ́ nsìn o tún lọ wòye tó máa fi bí wọ́n pa. ẹ ṣe gan ma shake it off mo fẹ́ wo program lórí tẹlifíṣàn kan ló jẹ́ kí wá sílẹ̀.

ibi tí mo lọ wà òkè wọ́n accept gbogbo dọ́kúmẹ́ǹtì wọ́n láwọn máa send email sí mi so oh. mo ń dúró de feedback wọn. oh that's good. ẹ èwo lẹ wá ń kọ nǹkan tẹ̀ ń kọ yìí náà ló jẹ́ kẹ́ busy báyìí oh. bóyá kẹ́ kà fún wa bóyá ó ní one or two things táwa lè add mọ́. o fẹ́ gbọ́. Mm-hmm. ah ok má bù mí ṣá o. má ṣe bú ẹ. ok. àmọ̀ pé àmọ̀ pé ó ń kó mi jẹ gan àmọ̀ pé àmọ̀ pé ó ń ka ayé jẹ gan gbowó má sọ pé no gbowó jọ fly to Chicago gbowó anywhere you wan go that's you know ó kàn lọ bẹ́ẹ̀ náà ni yeah. This is so sweet. Absolutely amazing. Fantastic. For real? Honestly speaking. <laughs> Oh, wow. Should I open kankan wá sí mi ní ọkàn I have an idea. It's bẹ̀rẹ̀. Kí ni idea yìí o? Ṣòro irú orin yìí. Ìwọ fúnra rẹ̀ ó lè mú studio kó record ẹ̀. Honestly speaking, you're doing so well. Ètò dé. No, no pẹ̀lú ohun frog voice tí mo ní. stop it why tó yẹ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn míì tó ń kọrin tó ń blow sí àwọn gbogbo àwọn tó ń gbọ́ ní kìíní yìí wọn ò ní voice tó ẹ̀ gan i need you to believe in yourself ṣé nítorí autotune tó máa ń lò ní studio wo voice ẹ bó ṣe sweet i can't stop ah honestly speaking you can do this please you can move in lọ studio. ok ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀ kí n tẹ̀ sọ pé mo gbà sí ẹlẹ́nu àmì lọ studio ibo mo ti fẹ́ rówó beat ibo mo ti fẹ́ rówó book section láti sọ pé mo fẹ́ kàn orí sọ lóòótọ́ torí mo mọ̀ pé owó yẹn kò ṣe pé bóyá ó máa easy fún wa láti rí bẹ́ẹ̀ yẹn but at the same time mi fẹ́ ká give up mi fẹ́ kó máa ro negative side I want you to always be positive You understand. because i need láti fi orin that láti fi introduce her to the world you get what i'm saying please i need you to believe in yourself you can do it and i am behind you i'm with you Mama supports support her whatever it is you need I'm a on you, I'm o a máa rí by god's grace. okay baby We do gan. mo ti boy. ẹ um, let's just believe in god and i also believe in you. i believe in you too. thank you baby. ó yà tó orin yẹn kó fún mi sí. o fẹ́ gbọ́. Mm. I like it. o fẹ́ gbọ́ pàjójú o. ṣe so igbo and eléyìí next week text pé lọ mú igbo so do you feel stop so let me just make everything tidy and love them so who come that oh, go so i really appreciate am don confirm so even after night night i go just spend it i beat you i get it made so next week dem fire nice one go go. kí ni gbogbo abish tó ń bá a sọ yẹn náà kí ló kàn ń pẹ̀lú ọgbọ̀n kó tó bá ṣẹlẹ̀ ẹnu lẹ́yìn wọ́n ẹ̀fà tó bá ṣẹlẹ̀ ẹnu lẹ́yìn kò kàn mí àdúgbò àti kò tí fún mi lówó tèmi wá fún mi lẹ́tọ̀ọ́ mi ẹ àdéhùn ìsàdéhùn pọ́blẹ́mù yorùbá nìyẹn èmi ò bá wọn mọ ẹ mo máa fún ẹ lọ́dọ̀ là kọ́ ṣẹlẹ̀ lẹ́nu kó kọ́ mi owó ti fẹ́ gbà ní èmi fẹ́ gbà. Ah, kí ló ṣe yẹ kí ló dé tó dájú báyìí ná ó ṣe yọ̀dájú èèyàn bíi eléyìí tó kì í bá èèyàn fi ọ̀rọ̀ ṣírò ara èèyàn wò mo ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé yẹn mo ṣàlàyé ẹ̀ fún ẹ pẹ̀lú ẹ̀ náà ń pariwo ń pariwo ó ṣe wá kílẹ̀ sí báyìí ná kí ló ṣe yẹ ṣòro pé mo ń parọ́ ni. mo máa ń sọ yẹn fún mi aṣọ ẹ̀ fún mi ò lè parọ́ o lè parọ́ èèyàn ní ẹ̀nà èèyàn ló nírọ́ o lè parọ́ ìròyìn máa sọ ń gbọ́ omi tí mo kún parọ́ ni o lè parọ́. mo lè parọ́ mo lè parọ́ ó dáná mi ò ní owó wọn ò dé bí ẹja kó wá tọwọ́ bá pò mí kó yọ jáde yamisi. mi ò ní wọ́n pẹ́ẹ́nì. yamisi. ṣebí mo parọ́ ni. yamisi ọ̀dà mọ̀ mi o ọmọ mi o ò ń kọjá òkun o ṣé a máa sọ́ngun ọ̀tà ẹ sọ àwọn gbogbo mi táwọn àlè máa lọ ẹ̀mọ̀ wẹ́ẹ́ bá fò tí bá ṣe tán tí bá ṣe tán máa kọlù ẹ̀ nǹkan á ṣí ẹ́ agbogbo ara ní máa mọ̀ nǹkan tá a ṣe sílẹ̀ fi jóná èmi ló ń sọ fún pé kí ni èkó mi wọ́n ìbátan ìbá fẹ́ ṣe mi wá ṣe yẹ́ mi sí èkó tó ti mọ̀ lánàá kó tó dé mi. ó gbé ní òun ráǹtì ni ó kàn ń pariwo lásán ni lẹ́yìn gbogbo ètò sọ yẹn kí ló tún kù kí ló tún fẹ́ ṣe lẹ́yìn gbogbo ètò sọ yẹn jẹ́ sọ kíní kan fún ẹ tí ò yẹ ìwọ ló máa lù gbogbo owó tó ń wo àpò ẹyẹ kò sí one penny kò ní wo àpò ẹ mọ́ bẹ́ẹ̀ jẹ́ pẹ̀lú mi ọ̀dẹ̀ òṣì ó dẹ̀ wọ́n máa pariwo ọ̀dẹ̀ òṣì lẹ́nu aláìláìlá. yẹ́nu sí yẹ́nu sí ọ̀ ń díẹ̀ ni èmi ẹ̀mí ní bẹ́ẹ̀ sáré mu kìrìkìrì báyìí màá fún ẹ lọ́jọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta kọ̀ kí n tó take action tèmi. Eh, nǹkan tó máa ṣẹlẹ̀ ń sè pé èmi máa ṣe owó yẹn sí ẹ so tó bá ti ṣe sí ẹ so make sure kó san owó hall yẹn then àwọn every other thing tó kù ṣùgbọ́n. lọ bá mi tọpọ káàdì tó yẹ. how how you sure pass you guys did a very good job ṣe rí orin yẹn in fact replay ló máa wà all the time nínú mọ́tò mi ni o nínú ilé ni o mo ti fẹ́ gbọ́ pa ọlọ́run ẹ wò ó ìṣẹ̀lẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀ ṣe ẹ jẹ́ ká lọ sí orí business ṣé ẹ ti sign sí any under record label kankan. at all at all sir. no no sir. <laughs> ah ni ah, ah no no no. i should explain it. then sir. okay okay fine then ta ni producer yín de ta ni writer yín. um um actually um ah ni writer àwọn méjì làjọ máa ń kọ tí inspiration bá ṣe wá táyé pọ́dọ̀ mi ni inspiration bá kọjá á kọ́lé òun á kọ́ kí mi lẹ́yìn tó bá dẹ̀ gbọ́dọ̀ títí ẹ̀ náà máa ń ṣe vice versa. ṣé ìsà ilé náà ṣe nǹkan tó try láti explain ni pé most times òun ní inspiration ẹ̀ máa wà so tó bá jẹ́ wípé èmi ni mò ń kọ́ jáde látọjú àmà right sílẹ̀ tó bá lè jẹ́ pé òun náà ni sometimes inú toilet ló máa ń wà ló ti máa kọ́ àwọn orin yẹn mo àkọ́ máa kọ́ ni èmi á dẹ̀ máa kọ́ sílẹ̀ so from there láti máa ń <laughs> iṣẹ́ ọpọlọ ni ẹ ṣẹlẹ̀ ṣe àbí yeah because ah àwọn àwọn afẹ́rù ní ṣe gbogbo àwọn adé studio àkọ́kọ́ sọ fún okay this is what we want papapa ìyẹn beat náà yẹ a máa pa ẹwà ẹyà àti gbogbo ẹ̀ a máa fi àwọn àni producer a máa fi build everything wọ́n dẹ̀ máa <laughs> this is this is raw <laughs> talent raw talent eh, manager. that's a very good one. thank you thank you boss thank you boss. but uh, you guys like to be under our economy. Ah, yes yes we are ready yes. Yes. Of yes. course, <laughs> we yes. are ready, sir. Okay, okay. Yeah, if that should be the case. Ṣé rí nǹkan tí màá ṣe fún yín ni pé mánéjà mi máa mú eh, agreement fún wa fún yín. So I'm a fi I'm okay to ẹ tó fi ilẹ̀, ẹ jọ, ẹ kọ́kọ́ yẹ̀ ẹ go through yeah mi fẹ́ kẹ́ go through ẹ̀ because ṣe rí àwọn kinní yẹn ó máa no no no ó máa ń ṣẹlẹ̀ láàrin ẹ eh, producer. ẹ wọ́n ní mo tún ṣẹlẹ̀ ṣàlẹ̀ ṣàlẹ̀ ṣàlẹ̀ like now now necessary. ẹ farabalẹ̀ máa mú wa wọ́n máa wa fún yín so bí fẹ́ ṣàwọn àlàyé kan fún yín kó lè yé yín dáadáa ṣe rí eh, lórí ẹ̀ máa make sure pé orin yẹn mo á fi sí orí gbogbo social media platform pátápátá Sound City ẹ eh, Spotify ni o everything pátápátá even on her, màmú sọ pé mo gbogbo radio station pátápátá. àwọn akọ́wọ́ àwọn òṣìṣẹ́ àwọn akọ́ṣẹ́ torí a ní followers mo ní seven k seven thousand people lọ́wọ́. ẹ yẹ èmi ní nine thousand two. ẹ eh, ẹ tí ìyẹn followers ẹ ṣì máa ní followers wọn ya pa gan tó máa máa wá yín káàkiri ẹ̀yin ṣáà máa wọ̀ rẹ̀ jẹ́jẹ́ gbogbo nǹkan tí mo fẹ́ ṣe ẹ jẹ́ kí ṣe and again nǹkan tí mo tún wá fẹ́ ṣe ni pé eh, màá make sure pé àwa lè fún yín ní lẹ́kì yes a tún wá fún yín ní mọ́tò kọ̀ọ̀kan kẹ́ máa fi ṣẹ̀ṣẹ̀ rìn. Ah! yes ah! ó ṣì bó ṣì mẹ́yẹ bọ̀ lápò ní ẹ farabalẹ̀ ṣẹ́rí wọn ló pàlà sí yín náà ó máa lọ bẹ́ẹ̀ yes every month ah! mo tún wá fẹ́ ṣe nǹkan kan mo ṣe ń pẹ́ i work no? ẹ mọ ẹ mọ ẹ one africa festival. yé yé yé polo polo commercial america polo yìí polo ló máa bá láìsẹ. ẹ ẹ ẹ ẹ ní sùn ẹ ní sùn ẹ lè má lọ perform bẹ́ẹ̀ mo máa jẹ́ kẹ́ jẹ́ guest appearance mo wá fẹ́ make sure pé mo fẹ́ make sure pé seat máa get fún yín adébítí jay-z àbí musti mi mo bọ́ọ̀ gbọ́ musti. musti musti and jay-z àbájọ́kù pẹ̀lú musti and jay-z oh my god àti the global nìyẹn. ẹ máa wọlé wá ṣe everything everything gbàgbàtà máa ṣe. very much ṣègùnsà ẹ wò ẹ ló mú kí kí ẹ wá sísè ẹ má bọ́dà àti tẹ ẹ láti bá àkọ́kọ́ àníbẹ̀lọ́rọ̀ àkọ́kọ́ àkọ́kọ́ àkọ́kọ́ àkíkí rárá thank you so much thank you thank you sir thank you sir. because kò yé wa impromptu call la rí ta kan sáré bọ̀. mi ì sí ní better position bá àgbà tí boss bá jù boss náà lè. Ah, àbá ẹ wò ẹ wò ẹ wò ẹ jẹ́ kí n sọ ọkọ fún yín mi ò lè tẹ́kì kí ni ìmọ̀ o. kí ni kó tó ṣẹlẹ̀ gan-an kí ló ṣẹlẹ̀ ẹ sọ fún mi it's getting out of hand now yes èmi ò níbi tí wọ́n ti ń fi èèyàn jọyọ̀ àwòrán tí ò ní lè gbẹ́dì yẹ yes èmi rò bíá mo rò bíá omi sì pọ̀ lámù yín ni àṣẹ ń ti balẹ̀ ní you make one single just one single lẹ́yìn ìgbà yẹn gbogbo single tẹ̀ ṣe pátápátá flop ni ṣé mo ní tí mo ti ná lórí yín ni i have spent more than twenty million on you guys i am losing money i am losing money what is it. Um, bàbá ẹ sá ẹ má bínú sá ṣé rí gbogbo àwọn nǹkan tí ẹ̀ ń lose làwa náà rí èmi àti ẹ̀ náà a dẹ̀ ti ń ṣiṣẹ́ day in day out a lọ́sàn-án àlóru láti lè ṣe pé ká lè come up with something good tó máa lè fetch yín lówó àwa náà àwa náà ò sinmi aṣọlẹ̀ aṣọlẹ̀ àbí. ṣé rí bàbá ọ̀rọ̀ tó sọ yẹn lóòótọ́ kò parọ́ à lójú oorun lóòótọ́ àtọ̀sán àtòrú báyìí la fi ń ṣiṣẹ́ ẹ wò ṣé rí àwọn tá a ṣe single to eight àwa náà la máa ṣe míì tó máa make sense a ṣe hundred tí gbogbo ẹ̀ dẹ̀ máa hit back to back máa fi ṣe ṣe dẹ̀ máa make oh, it up. trash trash lẹ́sọ̀ mẹ́rin. Ah, ẹ̀yin náà ẹ ẹ ẹ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ tẹ̀ sọ lẹ́nu ni trash lẹ́ ń sọ ah, èmi ẹni sùn ẹni sùn ṣebí tí ò bá kọrin tí ò bá dùn ṣebí pàmì tí ara ẹ gbọ́ ooo oh, ẹ rò bí àmì mọ nǹkan tó ń ṣẹlẹ̀ àbí ṣe rò bí àmì mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mo gba ilé fún yín torí wípé kí stress yẹn kó lè reduce mo wá ṣe studio sínú ẹ so that ẹ lè máa fi rori ẹ rò bí àmì mọ nǹkan tẹ̀ ṣe gbogbo àìlè sun àìlè wó ẹ ń ṣe láàárọ̀ ẹ ń ṣe lọ́sàn-án kó ṣe olóṣó lẹ́ ń gbé ni ṣe ní tí ẹ bá ti sí kùtẹ́lẹ̀ ṣe yẹn tí kò bá ti fi lè hit máa terminate contract yìí. Ah, bàbá ẹ má ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ rí bàbá i promise yín orin tá a máa kọ nísìnyí ó máa blue everywhere everywhere máa explode mi ó tún kọ̀ jẹ́ pé tẹ́lẹ̀ wa gbọ́n ti fara bá yín tẹ́lẹ̀ mi àti ẹ̀ pé ah, bàtà àti èrè kí fóun wá dún gbàgà ìyẹn alert because a dẹ̀ máa need owó láti fi lè fi kún. shut up shut the fuck up shut the fuck up ìgbọ́dọ̀ wùdí tó sọ èmi ń sanwó tí mò ń lùsì ìwọ ń sanwó ní allowance. ah manager just look at them just look at them gbọ́rọ̀ ìṣìtàn sọ lẹ́nu èmi ń bá yín sọ̀rọ̀ owó tí mò ń lùsì tí mo ti ń lùsẹ̀ yín súpà mi sọ̀rọ̀ monthly allowance. ẹ ẹ afẹ́ fi ṣorin ni afẹ́ fi afẹ́ fi. o àwọn àwọn olùkọ́ ya treat wọn wọ́n ya treat wọn. jara jara náà ṣe báyìí lẹ ṣe orin lọ́wọ́ ìwé ìwé la ṣe ṣe kò sí studio lé mi gbèsè ah, ah, ah, it's a lie <laughs> baby sọ fún mi pé i'm telling you baby this is true Confirm. wow báwo ló ṣe ṣẹlẹ̀ <laughs> nítorí náà báwo ló ṣe ṣẹlẹ̀ oh, gist me now. ebi tí ẹ kọ́kọ́ i can't wait. so mo máa ń pípẹ́ needles tí máa jẹ́ máa yẹ. bá dẹ̀ rí mo kọ́kọ́ rò bí bóyá wọ̀ ni mo ní oh, I will call you back you understand má dẹ̀ pay call náà mo bá sọ pé òun ah, from urban record label mo bá mo pay call yẹn báyìí ọwọ́ mi kọ́kọ́ ń bọ̀ pé mm-hmm. ah, ìgbà tó máa sọ̀rọ̀ báyìí wọ́n ní ah, àwọn láìkó orin mi yẹn o àwọn láìkó ẹ̀kọ́ àwọn ni wọ́n sọ mi ti téèpù yẹn lọ́túnla lọ́túnla ah, ayé mi ti dá ah, àwọn náà ṣe ayé mi ti dá. this is good news God is <sighs> wonderful ah baby ṣorí nǹkan tí mo sọ fún ẹ lọ́jọ́ kìíní àná ṣorí nǹkan tí mo sọ fún ẹ tí o bá discover rẹ̀ ń gbà yẹn ta ló fẹ́ discover ẹ nísìnyí ṣorí bẹ́ẹ̀ yẹn Ah, i'm so happy thank you lord eléyìí dẹ̀ máa kọ́ irú àwọn èèyàn bíi tiẹ̀ lọ́gbọ́n ìpè tí ọlọ́run bá fún yàn ní gift kéèyàn máa bẹ̀rù láti follow dreams ẹ̀ not at all ah thank you lord inú mi dùn inú mi dùn inú mi dùn. lẹ́yìn ọlọ́run ìwọ ló yẹ kí n tún máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí tí ò bá sí tiẹ̀ ah, irú nǹkan báyọ̀ lè ṣẹlẹ̀. agreement tó sign. All of you know hàn pé ó ti di ara wọn tó wà so bó ṣe sáà pẹ̀lú wa sí benefit dẹ̀rẹ̀ a ní one point five million fún ẹ cash àti need three better flash fún lucky. and again official car wà lẹ̀ fún ẹ àti máa shoot video ṣe what pátá fi video, I see youtube see everything Lord, tàbá ṣe bí viewers ẹ ṣe pọ̀ sí àtúnṣe kí ni i'm hard mọ́. No nǹkan tá a láfẹ́ so thank you so much I ṣé gan sir thank you sir bro thank you so much sir. mo bí bọ́ọ̀lù disappoint wa. Ah, no no ah, rárá sir ah, mo ò lè ever. it's alright. thank you sir. go. ẹ ṣé gan sir. bẹ́ẹ̀ ṣe sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe. overworking yourself. báwo ló ṣe ṣe. ṣe rí nǹkan tó máa ń ṣe àwọn èèyàn tó fi máa ń wọ depression òun làwọn personal issues tó máa rò pé àwọn lè handle madam you can confide in me. see you're here. Okay, okay, okay. So, what do you want me to do? I want us to deal with her. Actually, explain for me. Ọkùnrin àti my family. fẹ́ meet. Ọkọ á a wá máa kó jẹ. oríṣi èkuru méjì ló wà o ìkan èkuru ẹ̀ ń funfun ìkan èkuru aláró. méjèèjì èkuru ni. n bolo ti gbọ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn. you're chasing me because of this woman. can you leave please leave leave wait wait go. ayọ̀ kò kí ẹ jẹ́. tálá gba òṣìkà ṣé mi ló ń bá wí. ebi ń pa ẹ tó wà lọ́wọ́ yìí ṣé kì í ṣe oúnjẹ ni àbá ń sọ pé kì í yóyàn. kí ni àǹfààní ètùtù kọjá lórí àpáta tí kò ní pa. if you don't finish my job by month end i'm gonna sue you made a terrible mistake. Ó pààyàn. I'm sorry. Kí n bọ́ ṣàmì? Bẹ́ẹ̀ lójú yín. Tójú mi kọ̀, tẹ́ bá ń gbọ́ mo ti wọnú ẹ̀ mi lọ. Gbogbo ibi tó bá dúró lára yín láàmú àfi kíní ẹ wà kọjú sókè. Bùnmi, sí hmm? èsì fún ọ mo pé yín ni. mo pé lọ́lá àgbo ah, mi ẹ mú bẹ̀ mo pé lọ́lá. èmi tó ń wo yìí dókítà ni mi o. o ní di surrogate mother kankan mọ́ i found one. tí máa fẹ́ mu tí ìgbóná nǹkan tó bá yẹ máa ní mo burú mug ló fi ló fi serve mi. suck away. o lè mo tún láriwo. babaláwo lélẹ̀ bóyá ọdẹ kan sá fún mi ládùúgbò. màámi mo pẹ́ lọ láti dé mo ti dé ẹ fún boyfriend mi níṣẹ́ níbi iṣẹ́ yìí ẹ sọ di md. how could I? Ọbátálá I will not. I will live my life without you. Ọbátálá. ẹyin lọ. àjòjì làwọn aládùúgbò yìí mo wá bọ̀ rẹ́ mi ṣe nǹkan ni àfi bí àwọn èèyàn ṣe ń pariwo olè olè olè olè. ẹ ká sọ. Ọbátálá àti Tara. mi ò mọ yín rí. Did you just deny me? Ohun yẹn ó ń familiar. Ó sound familiar sí mi náà. Kí ló lè ṣẹlẹ̀? Mo need her to explain anything fún mi. Mi ìfẹ́ insult ẹ̀ mi ìfẹ́ embarrass ẹ̀ mi ò fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Just leave me alone and go away. That was way too much. Oh, bad tinted glasses yẹn ní àwọn. Ọ̀rẹ́, ṣé wàá orange drink? Very nice. Just surprised you can't remember it. She can't run the house. Lord, my child. What do you mean? This is not my friend. I want my friend back. No, no. Is there an old me? Then the new me? Me, Moira, me. Bọ̀dé ló ń gbágẹ́tì. Kí ló jẹ́ gbágẹ́tì báyìí? Kásù. Ẹ bá sùn. Ẹ bá sùn. ẹ̀lẹ́ ẹ̀ kí ni wá rí èkó ní èkó ló kọ mi ọmọ sánsán bíi owó ọmọ olóye tí ò ń san lóye. ẹ̀dùn sọ́fún lápọ́tímẹ́ǹt ni àbẹ́yìnlẹ́kọ̀ wò pé ẹ fẹ́ rí wọn. àwọn ọlọ́ni kì í wálé ni ẹni ṣé ẹ̀yin ò mọ̀ ni. èmi ò mọ̀. ẹ kì í gbọ́. mi ò gbọ́. fóònù yóò kì í rìn. kò ríngì ó máa fabrate ni. àà ah, tó wọ́n máa fabrate. yes ó máa fabrate mọ́ yín lára èkó ní èkó tó máa ń pè káàkiri káàkiri káàkiri káàkiri tó bá ti di aago mẹ́rin aago mẹ́rin ìdájọ́ abẹ̀ sí ní pé orúkọ báyìí tẹ̀kọ́dù mọ́tà tẹ̀kọ́dù mọ́tà tẹ̀kọ́dù mọ́tà tẹ̀kọ́dù mọ́tà. ẹ dunu èkó tèmi mọ òjò àwọn Tinubu Ambode Fasola àti Sanwó-Olú lọ. senior làwọn junior lèmi èmi nìkan ló máa ń pè ní ìdájí ẹ lọ síbàdàn ẹ lọ sọ́ṣogbo ẹ lọ sí ìlọrin ẹ lọ ó dáa tẹ London náà tún ní Lagos street tẹ bá dé Amẹ́ríkà náà mo ní Lagos street tẹ bá tún bọ̀ láti bọ mọ́sálásí nìkan náà ń pè ní ìdajì báwo orúkọ tí ń ṣe papọ̀ mọ́ ó ṣe ń pe aláwọ̀ akíbá ló ń pe kódùmọ́ta náà. ẹ so ẹjọ wà familiarity of hearing name ni. ẹ bákan náà ni bẹ́ẹ̀ máa pàlẹ́ àkọ́ máa pe kódùmọ́ta kódùmọ́ta. kí ló ń ṣẹlẹ̀ náà what's going on here kí ló ń ṣẹlẹ̀ nínú ilé mi hey come come over come come come come come come. ẹ dákẹ́jọ lọ bọ́ ga. ẹ ẹ nìṣó ẹ nìṣó bẹ́ẹ̀. kí wọ́n láwọn béèrè yín pẹ̀lú ìtàlẹ̀ ń béèrè wọn láwọn sáfẹ́ rí mo dẹ̀ ní wọn gbọ́dọ̀ wọlé wọn yẹn bá mi fa crop syrup nìyẹn bá ti jẹ́ wà controversy lẹ́tẹ̀ fi wà yẹn voice. alaye tó a èkó inú èkó lórúkọ mi ọmọ sánsán bíi owó ni mi ọmọ olóore tí ò ń san lóore èmi ni gbàsìgbàsẹ̀ èké sàsìkòlò ṣẹ́gi mọ́bẹ̀ fi kì í síbẹ̀ tó bá jẹ́ tó gàdàdà má gbàgbé kì síbẹ̀. How better do I have? yín rí i don't know you kí lẹ fẹ́ rí mi fún. aláyẹ̀ ẹ̀ lè mọ̀ wá ọ̀sán lẹ máa ń rìn òru làwa máa ń rìn ọní lọ́ọ̀yà ni bọ̀tẹ́ bá rìn lóru lẹ máa pàdé irú àwa yìí ó ti yé yín ẹ wo omi kan ní kí wàá sọ fún yín ni ìyàwó ọ̀lẹ lọ́ máa ń gbà wọn kì í gbọ́ ọmọ ọ̀lẹ o bọ̀tẹ́ bá tíráì tẹ lágbára tẹ gba ọmọ ọ̀lẹ akọlù yìí ajá kí nǹkan ṣe yín ẹ dé bàtà yín dáadáa. <laughs> ń bò ló ti rí ọkùnrin ọ̀hún tó ṣílẹ̀kùn fún ẹ ń bò ló ti rí. ó wá bá mi lẹ́nu géètì ó lóun èkó èkó báwo ó lóun Lagos state ah, láyé sí Tinubu àwọn abọ́dé àwọn làwọn ní Lagos state iṣẹ́ ló wà ọ̀tọ̀ ráìsì gbígbà pé ẹ fún lápọ̀tímẹ́tì mílíkì kọ òun ló fa. ṣọ́tọ̀ pẹ̀lú ẹ dákẹ́. sorry sir. idiot òrìlà ẹ̀kẹ́ mi kì í gbúre. bó ṣe dàgbà tó yìí well i'm not surprised tó bá jẹ́ pé onílàákàyè ni ò dúró sẹ́nu géètì máa ṣílẹ̀kùn. ọdún mélòó ni mo gbà lọ́wọ́ ẹ̀. nonsense jẹ́ kí n sọ fún ẹ ọjọ́ tí irú èèyàn báyìí bá tún wọ inú compound mi wá tó ṣílẹ̀kùn fún you are finished ó tọ́ fún ẹ lọ́jọ́ yẹn you will be fired nonsense get away. Thank you, sir. Thank you, sir. Thank you. Come again. Go. Just go. Go. Mbọ náà ti rí kinní tó bá dàbí ìnàkí iná. Òru ló máa ń rìn. Well, I don't go out at night. Marry rìnrìn òru ẹ̀. Bàbá aládé ẹ̀ láàárọ̀. Gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ rìn lọ́sàn-án ìwọ̀n rìn lóru. I don't know. This country, well, we have problem. Àti ní problem. Àti ní problem. But tún sọ confidently, òun làárín òru. ẹlẹ́dàá mi ò mà wá ṣe mo dúpẹ́ oore tó ṣe fọ́mọ mi ò ó ṣe o ìwọ ni màá máa sìn títí ayé mi ní sẹ́wọ̀n mi mọ́ ọlọ́run ó ṣe o ah, ọlọ́run mo dúpẹ́. bẹ́ẹ̀ ni o mọ́ mi o àbẹ́ ẹ̀rọ àrà àti ọlọ́run dá ayé mi èmi táyé ti rò pin àbẹ́ ẹ̀rọ ibi tọ́lọ́run gbé yọ sí mi. sórí sórí iṣẹ́ ọlọ́run àwa má rèdì mo dẹ̀ ń sọ fún ẹ ń gbà yẹn mo ní ẹ̀ ó mọ ọ̀nà àrà tọ́lọ́run máa gbà yọ sí ẹ mo ní àwọn pípò yẹn wọ́n ṣe tí wọ́n ní wọn ṣe tọ́lọ́hún ìwọ wà wò ń sìn ṣé o ti wá rí i told you that every disappointment is a blessing and look at this look at this kind of blessing God has given you ọlọ́run ò ṣe mo dúpẹ́ lọ́dọ̀ ẹ o ọkọ mi ṣé o wá rí orí tọ́lọ́run ṣe fún ẹ yìí ìbẹ̀rẹ̀ oore ni o àlékún àlékún àlékún oore ní ti dada lọ́lọ́run túbọ̀ mọ́ bá mi máa ṣe fún ẹ àwa máa fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ ilé yìí tóbi fún wọn nìkan láti máa gbé ọmọbìnrin tẹjọ ń tẹ̀léra yín yẹn kí lórúkọ yẹn náà Yétúndé ẹ ibo lẹfọ ti sí ọjọ́ ń lọ. mo ní ṣe rí ọ̀rọ̀ Yétúndé yẹn àfi ká mú sẹ́nu káfílẹ̀ ẹ̀yin ẹ̀ mọ bá ń bá Yétúndé sọ̀rọ̀ ní ìmọ̀ yìí tó ń ṣe o. èmi kọ́ ni màá bẹ̀ bá Yétúndé sọ̀rọ̀ ojú àwo làwo fi ń gbọbẹ̀ ìwọ ni kó o bá Yétúndé sọ̀rọ̀ tó rọ́mọ yẹn bí mo ṣe wò ó ti rẹ́dì nǹkan tó máa ṣe ni pé next time tẹ bá ríra ìwọ kan jù sí láyà gbà wípé wà Yétúndé ìgbà wo ni káwọn òbí mi wà lọ́mọ àwọn òbí ẹ̀ sórí tọkùnrin bá ti gbérù ìgbésẹ̀ yẹn ìgbéyàwó ìgbésẹ̀ ìgbéyàwó ti bẹ̀rẹ̀ nìyẹn ó yẹ. okay ma mo fẹ́ gbọ́mọ ọjọ́ ní kíákíá o kò kú sí ntàn mọ́ àbí àbí tó dé. kò sí wàhálà mà that would be perfect. ọmọ tó ló rán lóúnjẹ yìí ò ní tẹ́tí. Yẹ́misí, can you please tell me the truth, nothing but the truth? I am not the political father of olúwa ti ṣe. Ah, rárá o i never said that o èmi mo ti explain fún yín severally pé yín lẹ́bi ti ṣe mo ti sọ fún yín wèrè yẹn kàn fẹ́ dá wàhálà lẹ̀ pẹ̀lú nǹkan tó sọ ni o ẹ̀yin náà tẹ̀lé ń dá òtún mi ẹ bìlíìfù nǹkan tí mò ń sọ reason tí mo ṣe sọ fún yín pé ìyá ká dúró fún DNA tẹ́ suggest hmm. as in ká dúró fún láti lè clarify. clarification of authenticity of ownership. How could I have been stupidly stupid to get above in this stupidity? mi ò mi ò mi ò try láti buttress point ẹni tó wá bá ní o ẹ̀yin lẹ lọ́mọ o. ọmọ yín ni o ọmọ yín ni o mi ò mọ ọkùnrin kankan látìgbà tí mo ti mọ̀ yín o ẹ̀yin nìkan ni mo mọ̀ mi mẹ́ni bọ̀dẹ̀ ẹ̀yin lẹ lọ́mọ o she is yours o. yẹ́mi sí i. called woman. Oh no. technical crews are ready. So the director ní kó máa bọ̀. So everybody's is set. Ẹ ṣo sórí video ṣoṣo fẹ́ ṣe. Mo fi kó bá mi fi iṣan sí gan. Because ìwọ nǹkan la fẹ́ ta o. Hmm, mo guess pé o understand nǹkan tí mo sọ ìwọ la fẹ́ ta So ó ti yẹ mo fẹ́ kó túraká gan as in wọ́n lo ní show yẹn. Ó ti yẹ mo lè fẹ́ kí kìnìyẹn rhyme as in bó ṣe ń máìmí yẹn kó rhyme gan so that o fi kó bá fi ṣan sí i tó bá dẹ̀ o need drink o lè fi ginger spirit ẹ. ah no no no no no ah i'll be fine you yẹ kẹ́ náà trust me the energy is there. ẹ jẹ́ ká ẹ tí ẹ ní láti worry at all ṣe rí gbogbo ẹlẹ́mí àti ẹ náà ti jọ sọ láti decide kó tó di pa wá síbí báyìí and in fact òun gan ti ń rí àzì sílẹ̀ tipẹ́ o bẹ́ẹ̀ ni so ẹ ní issue pẹ̀lú ẹ at all. thank you. Thank you. Thank you. Thank you so much. So you can leave. So I leave. Okay. Ẹ ṣe kan. ọmọ wá wo nǹkan tí mò ń wò náà àtúrò kan ń máa gbó lọ wọn ṣùtì fídíò yẹn pa náà orin bọ̀bọ̀ yìí ni náà orin tó ń trend eléyìí wọn ya fídíò yẹn pa. káàkiri náà àtúnṣe mọ́ ni ọmọ tó ń sọ lọ́wọ́ sí nìyẹn. ọmọ fídíò yẹn make sense pa. bó ṣe ya fídíò ẹ̀ lọ kò tí jùlọ ibi tí ìṣúná ó ti sáré ní fíwàs tó ó mọ fíwàs tó ti ní. ọmọ tó ń sọ wẹ̀. èmi gan kò jẹ. Ah, ah, ah, tó máa máa gbọ́ àríwá o. jẹ́ mu díẹ̀ jẹ́ mu díẹ̀ ẹ kàn fún mi náà fún mi náà ẹ fi jẹ́ jẹ́ àti ọ̀pá ẹ̀yẹn sí. ẹ fún mi náà ẹ fún mi.

Olúwa máa tóbi lọ́ba o. gbígbèsè ayé ẹ̀dá bá ṣe máa rí àtẹ́wọ́ onítàn ló wà. Hmm, that's my ball. Bọ̀dé. Wá tóbi. beautiful. I thank God for your life. all the same mo mọ tí mò ń sọ tèmi yé mi. mo mọ tí mò ń sọ mo mọ tí mò ń sọ ah àìmọye ẹgbẹgbẹ̀rún wọn wọn wà bí kọ́ńtàn ti rún pa I thank God for you thank God for you orin náà dẹ àmọ́ pé orúkọ ìyá. yeah, afẹ́ mò ń tẹ̀lé ẹ̀ pa. ọlọ́run ọkọ ṣe froze. ó tẹ̀lé bàbá ló. wọ́n tún fẹ́ ṣe o gbé fún alùbáríkà passage. Ah, àwọn olóògbé wíṣkì dín bẹ́ẹ̀ ni. gbé fún wo gbé fún ọlọ́run. Ah. mo dáàbò fún ẹ bàbá. ó wà á lẹ̀ dààmú ó fòrò kí ló ṣẹlẹ̀ ibà ala yẹ alọ́kọ̀ ìrẹsì kí máa ṣe ọmọ ta fún inú mi máa dùn sí nǹkan tí mo experience sí. àbọ̀ mi báyìí that's our style do baby. báwo yóò ṣe ń flock around there? ṣé bí yóò ṣe ń disturb náà lélẹ̀. ìgbà mélòó dàdúpẹ́ fọlọ́run. i'm so happy ṣé wàá rí nǹkan tí mo sọ fẹ́ ń gbà yẹn mo sọ fún ẹ pé kò sí nǹkan tí ọlọ́run ọba ò lè ṣe mo sọ fún ẹ. bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ inú mi náà dẹ̀ dùn pé mo tẹ̀lé nǹkan tó sọ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. mo tún wá mọ nǹkan tí mo like mm-hmm. mo like bó ṣe ń fún àwọn boys yẹn tó máa ti hẹ́ lẹ́bàá mo like bó máa ń pè wọ́n fún wọn because at least little tó ní you are helping you know it's a good thing me ìdẹ́fẹ́ kò change o i want you to continue that way. baby ó yẹ kí wọn náà mọ That's our style, do man. You know, I need that to support our fans. pẹpẹ ayé wa ta ti mọra wa tí wàá wo ibi tọ́lọ̀ ń gbé ẹ sí ogbó ẹ tó wá ń tàn tó ń lọ sókè tó ń lọ sókè kò ní wálẹ̀ ẹ̀wọ̀n lágbára ọlọ́run. àmín àmín. ọdẹ ṣe um, mi ní parọ́ fún ẹ àṣẹ àṣẹ ọ̀bọ̀dẹ àṣẹ àlẹ́ṣẹ lẹ́dà ẹ̀ nǹkan tá a lè wá fún lè ní ìyójú wípé àwa bẹ̀rẹ̀ nítorí gbígbé àti dalẹ̀ ọ̀rẹ́ àbí àbá àtàlẹ̀ rẹ. bọ̀dé um, jẹ́ kí n kún nǹkan tí kàn mí sọ lẹ́yìn ṣòrí um, àti ìdàlẹ̀ gan a ṣe gidigidi gan because um, kò yẹ ká ṣe bẹ́ẹ̀ fún ẹ. at all. we are betrayers. at all. and we are not worthy. yes to be sitting right in front of, in front of you. àmọ́ wàhálà tá a ṣe ká tó dé yìí. yes àbọ̀ ẹ̀bẹ̀ náà la máa bẹ̀ we could draw tó bá ti rẹ́ anything a fẹ́ rántí when the things were going on well kó rántí ìgbà tá a ti fìgbà kan dá sí ẹ rí kó má rò pa àti ẹwà nínú sí jọ. ọ̀rọ̀ nǹkan ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣe ṣe rí ìgbà tí mo ti gbọ́ tá ríra tá ṣe nígbà yẹn mo ti dáríjì yín so everything ti tọ́nú mi ẹ gbà mo sọ fún everything ṣe báyà látújọ wà everything ti tọ́nú mi. ọ̀dẹ̀ àwa mọ̀ àṣẹ just tell us pé o ti dáríjì wa and that that that will be fine. ìwọ ọ̀rẹ́ mi ti ti tó bẹ́ẹ̀. o ti dáríjì. tọkàntọkàn. oṣù. tọkàntọkàn. ọmọ oh ẹ̀ no way me no no no ẹ nílà ah, ọ̀rẹ́ mi wà náà. ah mo dé mo dé. o ní wo tí ibi dàí tẹ́wọ́ yìí ká tó rí nọ́mbà ẹ̀ ojú wa rí tó ìgbà tá a tún wá rí nọ́mbà tán tó tún wá jẹ́ tí máa ń já ẹ̀jọ̀ gbọ́dọ̀ yìí máa ń jà fún yín jẹ nìyẹn <laughs> tàbí wàá dé bí kó tó jẹ́ kára yìí wọ níbi báyìí ṣàkóso ọ̀rẹ́ ah! yẹn ló ń dùn ẹ̀ wọ́n ni ó ti blow ọlọ́run ò rántí ìgbà tá a fi ń wá nọ́mbà ẹ̀ tí èmi àti tá a fi picture ẹ̀ wọ́n ó ní àwọn pictures kan tájọ yà lórí fóònù a bá fi hàn pé wò ọ̀rẹ́ wa ni nígbà tá a ti ta sí john hustle àwọn yóò bá bọ̀bọ̀ kan tó sọ fún wa pé àwọn eh, photoshop eh, ẹ palẹ̀ photoshop ah! oh, as in o ti fásọlé ní mo ẹ̀ṣẹ̀ wá rántí ni tẹ́ mo ti gbàgbé tẹ́lẹ̀ mo wá rántí ọba tí mo mú yín lọ sọ́dọ̀ bàbá ọkọ lọ sọ́dọ̀ bàbá yẹn oh. bàbá yẹn sọ kọ̀kọ̀ fún mi lọ́jọ́ yẹn. ọmọkùnrin ọ̀rọ̀ rẹ̀ ó dayọ̀ èmi mo ní káwọn èkejì rẹ̀ ọ bọ́ta ọ̀rọ̀ òkùnkùn ṣe sọ fìtílà àfitíná bá kú. sórí mo ní ọ̀sẹ̀ tó kọ́ tó kú mi ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn ọ̀rọ̀ lọ́gán tẹ́ ẹ bá wẹ ọṣẹ yìí tán ọ̀nà yín ọ̀ là ah, ohun rere tọkàn yín ń pòǹgbẹ ọ̀ bọ́ sí ah, àmọ́ tó bá ti bọ́ sí tán ẹ gbọ́dọ̀ yára yín o ìsira yín lóṣooṣù ọ̀wọ̀ ẹ má fèrà lẹ̀ má pé mo wá wí fún ọ pé ẹ gbọ́dọ̀ yára yín ọ gbọ́dọ̀ wí fèkejì rẹ mọ́ mm-hmm. ọ gbọ́dọ̀ jẹ́ ọ mọ̀ kọ́ mà sínú àwọn màsíkùn rẹ bẹ́ẹ̀ gbọ́dọ̀ yára yín. Okay, sir dayọ̀ náà yọ̀ lánàá. Okay sir, àṣẹ àṣẹ. Kẹ́lẹ́. Ẹni mò ń gbọ́ràn. Ayọ̀, ṣé kí n máa fọ ẹ? Ṣorí nǹkan tí The same thing ni bàbá yẹn sọ fún mi. I'm telling you. eh? Baba yẹn ní wípé a gbọ́dọ̀ wa. yes same thing tó sọ fún mi náà. àdè ah. gbọ́dọ̀ ṣe kì í ta ara wa. wọ́n dẹ̀ tún ní ká má sọ kí wọ́n ní kí n má sọ fún anybody so èmi fi kí n lè lọ sọ fún mi. ìgbà tá a lọ sọ́dọ̀ bàbá ẹ̀ nǹkan tó sọ fẹ́ yìí ó yàtọ̀ sí nǹkan tó sọ fẹ́ mi. sórí ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ rẹ méjèèjì tí wọ́n ń bẹ ní ìdá àti gòkè wọn ọwọ́ rẹ lọ wà. bàbá hmm? bíi ti báwo. ọ̀kàrí sórí àlùbáríkà àti ògo kìkì tó gbé wálé ayé ọ tẹ̀wọ̀n ju tiwọn lọ tó yọ sọ wá rí ògo tó gbé wálé ayé yìí àti òkìkí ọ̀la rẹ yìí kò sí méjì tá a lè ṣe ju kí wọ́n jẹ lówó ọ̀la rẹ lọ kí wọ́n fọlá rẹ mẹ́ ká fọlá rẹ gòkè ìwọ ni epo tí ó tanná sógo wọn láti gòkè sọ̀rọ̀ mi yọ ẹ̀ sì gbọ́dọ̀ fira yín lẹ̀ títí bèèlà fi fan fèrè ẹ jọ máa wà papọ̀ ẹ gbọ́dọ̀ jìnnà síra yín hmm. tọrọ mi ń yé ọ bàbá gbogbo ọ ọ ṣe sùúrù máa kọ yín yín parí ọ̀rọ̀ mi ẹ̀ kó lè yí ọ dáadáa sọrí bàbá ń bá rí bíbẹ̀ oore tó o lè ṣe wọ́n tínú olódùwà ó dùn sí jù má jẹ́ kí wọ́n mọ̀ wípé àlùbáríkà ara rẹ̀ ni wọ́n fi ń mí hmm. bẹ́ẹ̀ ni àlùbáríkà ni wọ́n fi ń jẹ́yàn má jẹ́ wọ́n sí wọn bọ̀ bàbá nǹkan tí ẹ̀ ń try láti sọ tí n bá gbọ́ yín yé hmm. ni pé mi ì gbúdọ̀ fi àwọn ọ̀rẹ́ mi lẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan ká jọ máa wà papọ̀ ní gbogbo ìgbà. torí èmi kọ́ torí ọ̀la ìmọ̀lẹ̀ ọ̀padà tàn sí lọ́jọ́ ọ̀la tí ó yẹ yín. ó mi nì. ṣé orí títorí ẹ̀ ni mo ṣe ń wá ìmọ̀ èyí nígbà yẹn oh. nítorí kí gbogbo ẹ̀ má bàa rí báyìí ni ṣọ́ra ṣọ́ra ara ṣe ra wa. wọlé ló fà báwo yẹ wọ́n ló fà báwo mo ṣe fà. ṣòro tó yọ tí máa yẹn pè wá máa nu rẹ́kọ̀dì ibẹ̀ yẹn ṣòro ti pé mo fẹ́ pé bọ̀dé. so ìwọ ló ń ṣe ìwọ ló ń ṣe nítorí o mọ̀. ó jẹ́ ń ṣe ní òun gbà. o mọ̀ ní tó bá pé o mọ̀ ní sí àìsàn pẹ̀lú tó mọ̀ ó yẹ kó fà mí padà ní. no no no ẹ ní sùúrù nísìn everything ti níyànjú a ní padà sẹ́yìn mọ́ bá ṣe wà ń sìn ni a ti jùjọ wà papọ̀. no no ẹ ní láti jà bèbè jẹ́ òun láti padà sí square one lórí kọ́mọ́ o sọ fún nípa tí wàá kó ní record label ọ̀hún ti lé wa. sórí títí record label ló tiẹ̀ sọ yẹn òun tiẹ̀ ló fà mo mọ̀ pé kò mọ sólò lò ó bá lọ gbé òun lọ́jọ́ ẹ̀ ni bó ṣe bẹ̀rẹ̀ sí lílo sólò tí ó mọ lónìí òun tó fi wa ni tani lọ́jọ́ ẹ̀ ni. kó má sọ yẹn bíbá tí ó má sọ. ẹ má bínú kó fẹ́ sọ orí mi lọ fi lé wa lọ. orin mi tiẹ̀ ti wà lẹ̀ sí orin tó eh. bá ó bá nǹkan tẹ́yìn kan bá gbọ́ a àìṣẹ̀fẹ́ bẹ́ẹ̀ tí ó ṣiṣẹ́ papọ̀. àìsàn yẹn ni máa lò orí wà ń lẹ̀ even though lálẹ́ gan-an a ní ṣó láti gbà fún un can go together for me. irọ́ ni o. This is great. This is awesome. Okay. Olabode. Mm. Sir. So finally you have been called to bar. We found them. Congratulations. Thank you, sir. Wàfíyá, Wafira. Àmín. Àmín. Àmín, sir. Àwọn tí wọ́n gba certificate. sátífíkẹ̀tì tí wọ́n débi gíga ìwọ náà wà débi gíga. àmì o. it's all right that's okay i love that mm. thank you. ẹ eh, dáàdi kò ń ṣe pé bóyá èmi náà fẹ́ máa kọ̀ sí lẹ́nu nígbà yẹn náà àmọ́ i am now a certified lawyer after being called to the bar. thank god. mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà pé ọlọ́run náà gbà fún lẹ́nu nínú music area, mi. good uh, Bọ̀dé uh, I want to pick you up from there ọlọ́run gbé ògo fún ọ̀lẹ I like people when you try to be very realistic. pẹ̀lú tó sọ yẹn I want to see you as a realist torí ọlọ́run gbógo fọ́lẹ́ ni o fèmù ẹ ò fíríkì mi o kò fíríkì mi gbogbo bó ṣe ń ta lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lórí tẹlifíṣàn tí màá wà ó kàn wẹ̀ ká ní o succeed you on your own when I was trying to let you know Igbore ọ̀nà rèé. I never meant to be unnecessarily harsh on you. Mo kàn fẹ́ kó mọ the importance of education ni. There is nothing, absolutely nothing to compare with education. Tó bá ń ta àkàrà, tó bá ní education, wàá tà ju ẹni tí ò ní education lọ, wàá mọ bó ṣe ń ta. Packaging. this is a country where entertainment is ọjà òkùnkùn o mọ ibi tí orí máa bá ẹ sọ sí thank god ọlọ́run ti bẹ́ẹ̀ ṣe wà á ṣe yá jẹ́ kí jẹ́ kí n rí ṣìfẹ́ láì. Ah, irun tiẹ̀ ò tiẹ̀ takoko ni. ìwọ̀n <laughs> ẹ̀ máa takoko ṣé gbogbo olórin ni irun takoko èmi rò pé téèyàn bá ti blow àbí kí náà máa ń pè yẹn ṣe ni irun wọn máa ń blow pẹ̀lú ẹ̀ náà ni. Ah. ṣe bẹ́ẹ̀ máa ń rí báńkì w olórin ni ẹ wo bó ṣe ń dress òun náà dẹ̀ kàwé so ẹni tó bá ti kàwé mọ́ tiẹ̀ tiẹ̀ ńlá ti yàtọ̀ ni. bẹ́ẹ̀ni the same thing the band àbí kí lórúkọ ọmọ ọmọ rẹ mọ yẹn. ẹ the band náà ṣé the band ló jẹ exactly ah. adébá ọmọ adébánjọ. Ah, àti pé dáadé ẹ mọ̀ pé ẹ̀kọ́ mi bẹ́ẹ̀. okay good. That's the essence of education. It takes only, you know, someone who is educated to know that wọ́n kọ́ mi bẹ́ẹ̀. Tó fẹ́ máa borí tó court Because on practice méjèèjì parí oh, pàṣẹ ni. Oh, lovely, lovely. Oh, that's good. Ọlọ́run àwa wà pẹ̀lú ẹ̀. Àmín sà. Lágbára Ọlọ́run, wàá fi iṣẹ́ yẹn, wàá ṣe débi èrè. Àmín sà. Ó ti ṣe débi èrè already, Oh, ò ní jábọ́. Hmm, don't worry, I assure you your next concert, I will make myself available. <laughs> Wow. I, ah, <laughs> I want to come and appreciate the good work of arts. <laughs> Mo ṣorí lọ́jọ́ introduce me màá gba microphone where I will sing. I will let you know I'm also artistically inclined. Eh. Ah, anyway. Uh, ọ̀rọ̀ kejì tí ó gbé wa wá wọ́n ti ń complain lé wa wọ́n ní ká máa padà bọ̀ lé wa. ó tó ó tó táìmù tó yẹ kí wọ́n máa complain lé mo máa ń bá àwọn fámìlì ó máa ṣe o bàbá bàbá káre lọ́hùn bàbá ò ní gbà kó wọlé o káàdì bàbá wà láyé ni ó máa fẹ́ gba ilé ẹ̀ mọ́ your room is still there your room is still there. ọ̀gá máa ń complain so a ti ń padà bọ̀ lé aṣáà ti tẹ̀yìn lọ́rùn. yàrá ẹ wà ń bẹ kò sẹ́ni tó gbé yàrá ẹ lọ ah, mo ti pa ni a ti dusty. ó very àti very very dusty. ẹ̀kọ́ kan no ẹ̀kọ́ kan n bá wẹ̀ ká ah, ọmọ mi ẹ̀ akọ́kẹ́ èyí tí n bá fi ilẹ̀ mú mi ìṣẹ̀dọ̀ I love this your song. <laughs> Thank you so much. It's the only song you have anyway. this, you know, this song you know, tó dàbí ìgbà tó fẹ́ John, no máa ń lò transfer fẹ́ kásàkárì lójú ayé ó sì fi ọwọ́ lásán bọ̀ mí lọ́wọ́ ó di ọmọ pítì mi o. ilé ìgbà ọba ṣe dáadáa iṣẹ́ ò lè lọ dáadáa owó tèmi náà ò ní wọlé dáadáa. mo mọ̀ kó gbéra gbà tí mo ti ń lágùn lódìlódì báyìí ẹlẹ́kẹ̀rú ti gbéra. I don't even know his lineage mi mọ origin lineage ẹ àmọ́ bóyá ó ní wárápá ni wọ́n nídìílé wọn. dókítà ẹ wò ó kidney la sọ yìí mo dẹ̀ ti ní kẹ́ jẹ́ kí n fún ní tèmi. àwọn kókó wà tí òye mi ti fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí dókítà ṣé tẹ bá ti ń ṣiṣẹ́ yìí ẹ máa ń dìde dájú pẹ̀lú ẹ ni. kí ni iṣẹ́ tí oògùn ṣe. oògùn ló spa is that not sọ́rí fún ọ gúnlẹ̀ yín ọmọ yìí o tún lè tẹ̀sí bí ọmọ àlè nínú ilé yìí náà. mi ìbá tó ń jẹ wá ìjà ni mo wá bẹ̀rẹ̀ méjì jà. ẹ ti lè fún yàn lóyún. how tó ṣe wo Susan yìí Susan ti lè èmi dẹ̀ ni mo lóyún. ṣé o gbádùn ṣá jẹ oyún kí lo ní tó jẹ káyé sinmi ná oyún ayan oyún ìdùn oyún òfò oyún ìbànújẹ́ ṣáwá yìí kò lóyún sínú ni. èmi kọ́ ni mo kó yín oyún ọmọ gidi ni mo ní ọkọ mi dẹ̀ ni mo lóyún fún.